ẹ jẹ́ kí a farabalẹ̀ kí a gbọ́ àdéhùn ọlá tó ń bẹ fún kíké hàlì kòrán àbúmúsá àlẹ́ àṣáàrì rọ̀dí ọlá nìrò ìpé òjíṣẹ́ ọlọ́run sọlọ́lá àlẹ́wọ̀sọ́lá ń wípé àpèjúwe onígbàgbọ́ òdodo tí ó ń ké hàlì kòrán dàbí èso èso ríjà tí ó jẹ́ aládùn tí ó sì ní òórùn dídùn ṣùgbọ́n àpèjú onígbàgbọ́ òdodo tí ó ń ké alùkùránì dàbí èso táàmà dábínù tí ó jẹ́ aládùn tí kò sì ní òórùn àpèjúwe mọ̀nàfìkì tí ó ń ké tí ó ń ké dàbí èso ráhà tí ó korò ṣùgbọ́n tí kò ní òórùn dídùn nígbàtí àpèjúwe mọ̀nàfìkì tí kì ń ké alùkùránì dàbí èso àsọ́là tí ó korò tí kò sì tún ní òórùn ẹ jẹ́ kí agbọ́ àdìsí lẹ́ẹ̀kan ọlá tó ń bẹ fún kíké alukuran Abu Musa aliashari rọ̀dí aláàánú ròyìn pé òjíṣẹ́ ọlọ́run sọ̀lọ́lá àlewọ̀sọ́là ń wí pé àpèjúwe onígbàgbọ́ òdodo tí ó ń ké alukuran dàbí èso òtòríjà tí ó jẹ́ aládùn tí ó sì ní òórùn dídùn ṣùgbọ́n àpèjúwe onígbàgbọ́ òdodo tí kì í ké alukuran dàbí èso táàmà dábínù tí ó jẹ́ aládùn tí kò sì ní oorun, àpèjúwe mọ̀nàfìkì tí ó ń ké dàbí ètò ráhà tí ó korò ṣùgbọ́n tí kò ní oorun dídùn nígbà tí àpèjúwe mọ̀nàfìkì tí ó ń ké alùkùránì dàbí ètò àsọ́là tí o ó korò tí kò sì ní oorun Bukhari àti Muslim ló gba ìwà ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته حديث أبو موسى الأشعري رضي الله عنه قال يا نسلي ìkan náà àwọn sọ̀hábà ni Abu Musa al-Ash'ari òun ló padà jẹ́ gómìnà ní ìlú Egypt nígbà ayé Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu lẹ́yìn tí ànábì kúrò láyé abubakri jẹ́ àléfà lẹ́yìn rẹ̀ ìgbà tí abubakri jáde láyé òní Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhu náà bọ́ sí ààyè yẹn ìgbà yẹn ní islam ọwọ́jà islam ó dé ìlú ló wá sí áfíríkà ó sì dé egypt ẹni tí ó wá jẹ́ gómìnà ńgbà náà nígbà tí umaru jẹ́ ààrẹ apàṣẹwà mùsùlùmí amirul mọ̀mìnì nílùú madina òun ni abu musa tó gba ọ̀rọ̀ yìí wá láti ọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam al-Ash'ari hmm, lẹ́yìn egypt yẹn wọ́n tó tẹ̀síwájú ọkùnbà bùnà ámì tún gbà yọ̀ǹda lọ́wọ́ Abu Musa wọ́n tún lọ dá ìlú ní ìsílẹ̀ tá a mọ̀ sí Qayrawan ìlú yẹn gbà tí wọ́n débẹ̀ pẹ̀lú àwọn sọ̀hábà yòókù àwọn ará ìlú yẹn àwọn ìjọba fi Qayrawan ìlú tí wọ́n sáàgbé ńgbà yẹn wọ́n ní wọ́n wá lọ fún abìjà ló wà ń bẹ̀ bí kìnìún àmọ̀tẹ́kùn àwọn ejò oríṣiríṣi afàyàfà àwọn ẹran olóró ló wà ń bẹ̀ ọ̀tùbà bùnà ámì nígbà tí wọ́n dé inú gbòyìn tí wọ́n fẹ́ sùn lálẹ́ ó wá yànnà fi lára ka méjì lẹ́yìn tó bẹ̀ lọ́ntán ló wá kéde sókè pé ẹ̀yin ẹranko tẹ́ wà nínú gbòyìn àwa ọmọlẹ́yìn ànábì àwa sọ̀hábà ànábì sallallahu alaihi wa sallam láfẹ́ láti dé sí bí yìí o àfúnyín láàyè o lẹ́yìn ààyè tá a fún yín ẹnikẹ́ni tọ́wọ́ wa bá tẹnu yín a ó pa á dànù ni o ìgbà tó kéde yẹn gbogbo àwọn ẹranko tó wà ń bẹ àwọn nǹkan tán sọ wípé wọ́n sì tò lọ́wọ́ ọ̀wọ́ tọmọtọmọ. mọ́tò nígbà tí ọmọ iléèwé tò lórí ìlà wọ́n sì tó jáde kú onúgbó yẹn wọ́n gbà lù yẹn lọ ìlú yẹn là ń pè ní Kairouan wọ́n da sílẹ̀ wọ́n á dá lù yẹn lẹ̀ àwọn sọ̀hábà sọ̀rọ̀ mọ́ ọlọ́run ọba kò sí náà kankan tó lò kere rẹ́ lómi ní ẹ̀yìn afá àwọn aríyìn lé o tàbá ti pariwo olúwa àti báyìí tó bá rí àná kun ọ̀rọ̀ tẹ àwọn ó àwọn olèlédé èyàn kan ra gbogbo wọn tó lọ ní oríṣiríṣi kò sí kankan tó lè kó ká nkankan ó kàn yàn náfìlà méjì ó dẹ̀ ọlọ́run ọba àlekè ọlá dẹ̀ gbọ́ sí lẹ́nu bó ṣe rí ni ó pọ̀ bẹ́ẹ̀ ó pọ̀ bẹ́ẹ̀ àwọn sàhábà tí wọ́n ń ṣe radiyallahu ta'ala anhum ajma'in hmm. anyway jáde àdúgbò ń jọ́ mi tọrọ bá tún àti máa sọ tí afáwà Abu Musa al-Ash'ari tá ń sọ̀rọ̀ rẹ̀ díẹ̀díẹ̀ yìí ó ń sọ wípé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa alihi wasallam sọ wípé àpèjúwe mùsùlùmí èyí tí ó ń ka al-Qur'an mọ̀tálùlì muslim àpèjúwe mùsùlùmí mọ̀tálùlì mu'min àpèjúwe mùmìní alẹ́dì yẹ́kọ̀rọ̀ olè kùrán ẹni tó ń ké kùrán mọ́sálòlè ó turujà ó dàgẹ́jẹ́ bí èso kan tá ń pè ní ó turujà à níbi èso yìí bó ṣe rí ni pé ànábì ní rí ọ̀há tọ́jì òórùn rẹ̀ òórùn dúndùn ni pèsò yẹn bá wà níbi yóò ti mọ gbọ́ tí ó mọ ta sánsán tí ó ràn dáadáa ìtàsánsán ilé ìkéṣe pé ó mọ̀rún orí burúkú orí ní ẹ̀gbá nǹkan bá ń rùn tí ò dáni kí ló ń ta sánsán báyìí wọ́n rò pé bóyá ọrùn tó dá ni wọ́n gbà lérò ilé oòrùn báyìí ni ò yóò ti máa ta sánsán yóò ti máa rùn oòrùn tó dùn wọ̀tọ́ ọmọha tọ̀yẹ̀ tí yẹn bá tún wá ẹ̀rùn pé bó ṣe mú oòrùn tó dùn jáde ẹ̀ yóò wúyàn láti jẹ àmọ́bí ní tí yẹn bá tún wá tọ̀wọ̀ báyìí yóò tún dùn lẹ́nu àpèjúwe onígbàgbọ́ òdodo tó ń ṣe tó ń kí alkùránì nìyẹn wà masalu lil mu'min alladhi la yaqra'u alkùránà ẹ wá rí àpèjúwe onígbàgbọ́ òdodo ṣùgbọ́n òun èké kùránì ó ní ọlọ́run ṣùgbọ́n kì í ké kùránì wọ́n máa ń kó wá sí bí à ń jẹ́ ṣùgbọ́n àìgbè ń bí léèyàn yóò hù yóò so ṣùgbọ́n èso rẹ̀ ò ní gbó èmi ti gbìn rí tipẹ́tipẹ́ mo tún ti rí níbi kan ní kàrẹ́ ètò mi gbìn ọ̀yọ́ mo gbìn sí ṣùgbọ́n yóò máa rẹ̀ sílẹ̀ ni fi bí iná ti mo rí the same thing ni so ó dàbí èso tamuru ní dábínú àwọn haúsá ló ń pè dábínú tẹ́lẹ̀tẹ́lẹ̀ èso mọ́kà là máa ń pè ni o àwọn ará Ìlọrin ń pè ní làbídùn so èso yẹn kò sóòórùn téèyàn ó gbọ́ tí wọ́n bá gbé ilẹ̀ báyìí wọ́n bá kó dá nínú ìbílẹ̀ èèyàn ní gbòórùn pé sò kankan wà níbi kankan yóò ṣàdàkẹ́ síbẹ̀ ni àmọ́ o wà tọ́ ọmọ àhùlùwọ̀n ṣùgbọ́n tí wọ́n náà bá kádàrá tí wọ́n náwó sí tó jẹ báyìí very sweet ó dùn wà mọ́sálù lè múnáfikì múnáfikọ́ alẹ́dì yàkọ́rọ̀ olùkùrọ̀ ẹ̀rí àpèjúwe múnáfikì tó ń ka Qur'an mùnáfìkì ní kìí ṣe onígbàgbọ́ òdodo ìfẹ́ ń pè ní mùnáfìkì yẹn tí wọ́n ń pè bẹ́ẹ̀ ni alladhi azhara al-islam wa abtana al-kufra ẹni tó ṣe àfihàn islam a rí pé mùsùlùmí ni ó ṣàfihàn ẹ̀bá ìgbò ó fi ìsìláàmù ó fi gbèsè rí pamọ́ sínú hakíkọ́tùlù mùnáfìkì káàfir àkúfúrú ẹni tó jẹ́ mùnáfìkì pàápàá rẹ̀ gan ni pé kèfèrí ni ṣùgbọ́n ó ń ṣe àfihàn pé mùsùlùmí lòun lójú wa ṣùgbọ́n nísàlẹ̀ ẹkùn rẹ̀ kèfèrí ni kò nígbàgbọ́ sí gbogbo tó ń ṣe yìí ṣùgbọ́n ní tó sì máa ń sábà fà á òun ni iyèméjì nínú ọ̀rọ̀ ọlọ́run iyèméjì Hmm? nínú ọ̀rọ̀ ọlọ́run pé tó hmm, lè rí bẹ̀ tó lè rí bẹ̀ ṣùgbọ́n kò ní sọ nínú tó tó máa ń fa tẹ́yà mi máa ń jẹ́ mùnáfìkì yàtọ̀ sí pé èèyàn ṣe ìméjì sí ọ̀rọ̀ ọlọ́run ni èèyàn ò nífẹ̀ẹ́fẹ́ sí yẹn kò ṣe ìméjì kò gbàgbọ́ ṣùgbọ́n ó àǹfààní kan wà tó fẹ́ rí jẹ láwùjọ àwọn mùsùlùmí tí ò bá ṣe Islam àǹfààní yẹn ò ní tẹ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ jẹ tó fẹ́ lọ sí ìdípò ṣèmúlúmú nílọrin tó fẹ́ lọ house of rep tó fẹ́ lọ represent nílọrin kò sọgbọ́n tó fẹ́ dá yóò sọ pé mùsùlùmí lò náà yóò sì máa lọ kódà yóò lọ yídì yóò máa wọ aṣọ ògiri yóò máa bá wọn kírun torí bó ti pé wọn ní dìbò fóun ṣùgbọ́n kì í ṣe mùsùlùmí ó kàn ṣe azaharo islam ó kàn ṣàfihàn ẹni àbí kéèyàn wà ní irú Bọ̀rọ̀nú àbí Kánò àbí Sókótó wà kádà àtàwọn ìlú ẹ̀sìn ó dùn àtàwọn àǹfààní kan tí ó fòun ilẹ̀ wọn ò ní talẹ̀ fóun kò ní sí yìí tó wọn ó ní tí a máa ṣe bí mùsùlùmí àwọn èèyàn àrò pé mú kí èkú gan yóò ṣe bá wọn ṣùgbọ́n kò gbà Islam bọ̀ nínú tó tó máa ń ṣokùnfà ẹ̀yẹn tí a máa wò pé àǹfààní kan wà tó wọn ṣe kí ni tó wọn jẹ́ ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ń bí tí wọ́n máa ń sọ pé ẹ̀hùn ti di kí kírísítẹ̀n ti tó ní islam ti di kèfèrí tó bá kó rí àwọn àǹfààní tó rí àǹfààní kan tó wọ́n rí jẹ ní islam tí ó bọ̀ lọ́wọ́ òun ẹ̀ ní rí tó sọ bẹ́ẹ̀ tó kọ́lọ̀ ń kó ṣàánà wa sàánàbí sallallahu alaihi wasallam kèfèrí munafiki tó ń ka Qur'an àpèjúwe tiẹ̀ rọ̀ìhánà ìsùkàní rí òhá tọ́yé òórùn rẹ̀ dùn ní wọ́n bá kó rọ̀ìhán sílẹ̀ báyìí èso yẹn yóò mọ̀ tàbí yóò fẹ́ lọ mú jẹ àmọ́ tó bá ti débẹ̀ sọ́ọ̀nù àkóhùn jájẹ báyìí yóò kóró ní yóò kóró ẹgbẹ́ èèyàn ó jùlẹ̀ lójijì ni torí bó ṣe ń ta sánsán tó ń rún òórùn dúdú yẹn yóò ti rò pé nǹkan tó dùn nìyẹn á tẹ̀sí sí sẹ́bẹ̀ tó wà yóò tún dànù bí mùnàfíkì ti rí nìyẹn ètò nǹka Qur'an ni o torí pé yóò nífẹ̀ẹ́ tẹ́bá nàbí ṣe sọ nípa kọ̀wárì wọ́n máa ké Qur'an ṣùgbọ́n Qur'an ni ò kọjá ọ̀fun ò kọjá ọrùn wọn ọ̀fun wọn ní ìjọ́ tí ń kà yìí kò dénú hmm? àpèjúwe mùnáfìkì èyí tí ike kùránì tí ẹ̀ ẹ́ muhammad sallallahu alaihi wasallam kama hanzola hanzola ìsòkànlẹ̀ hanzola kò lóòrùn dúndùn tí ẹ bá tún ṣe mọ́ kó fẹ́ jẹ́ báyìí ẹ̀kọ́ pọ̀ ọ̀rọ̀ pọ̀ àlàyé pọ̀ lórí àbáwọn ẹ̀kọ́ ta lè òun náà ní pé pé ẹ̀bá jẹ́ mú mi ní ó láti gbìyànjú kó mọ kòránì kí lẹ́bí àdíìsì tó ṣáájú rẹ̀ ní òkè tààtà níjẹta tánàbí sọ wípé khairukum man ta'allama al-Qur'ana wa ọ̀nà táwọn èèyàn fi lè mọ kòránì ní ká mọ̀ kọ́ ọgọ́rọ̀ tàbí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ kòránì ni wọn kò fi kọ́ àwáwò ní ìjọba àwọn tó lọ lé kí wọ́n bá láwọn bẹ̀rẹ̀ tí kọ́ yẹn kúrò nígbà tí wọ́n bá fi lóṣù mẹ́fà àti kìíní kan wọ́n pàtì òtútù tó mú wọn pàtì ní pé òpé tẹ́jẹ́ ilé láàjẹ́ kò sí táwọn ẹgbẹ́ wa táwọn ò lọ kọ́ kúrán táwọn ti ń gun káà tí wọ́n ti ń ra lédí machine tí wọ́n ti ń ra bàjáàjì tí wọ́n ti ń kọ́lé tí wọ́n wọṣọ tó dá táwà òrówó kó jákàn sáṣọ táwọn ń wọ bàtà slippers táwọn ń wọ shoe wọ́n tún ti ń wọ half shoe wọ́n wọ àwọn sandà tó dá olówó iyebíye ṣe ní ìdájókòó tí wọ́n kàn pa kùráǹtì kí wọ́n wà lọ ṣe ẹmọ́rò kìí yóò fẹ́ lọ sókò tàbúfẹ́ gbogbo wájú lọ tàbúfẹ́ lọ kọ́jẹ́ ò iṣẹ́ wo lówó tí ó tètè sáré mú wá yóò kàn lọ bẹ̀rẹ̀ iṣẹ́ jálàbí ni tí ó bẹ̀rẹ̀ jálàbí àkọ́kọ́ tí ó kọ́kọ́ rí níbi jálàbí ni pé yóò máa jẹun ní rọrùn torí pé ẹnìkan ò ní bá ìṣòro wá kó mọ́ sọ pé kó pàkù kọ èèyàn ní ilẹ̀ ọbẹ̀ kó mọ́ gbẹran wọ́n bá ti rí ìyàn tí èèyàn bá ṣe ní sí àkùkọ pẹ́pẹ́yẹ tòlótòló ewúrẹ́ sàmì kan bá fẹ́ dé ọ̀rọ̀ èèyàn tó tọ́rọ̀ mọ́jọ lójújọ́ èèyàn lójú ewúrẹ́ tẹ́yìn ẹ̀ tó gbagbá àkẹ́ akọ ẹni orúkọ tó ní irúgbọ̀n rẹ̀ gùn dáadáa ìjọ orí tí ò bá ní irúgbọ̀n tó gùn ẹ̀mọ́ ráò irúgbọ̀n tó gùn ìní wọ́n ní orúkọ tí wọ́n ti ṣe kí ni tí wọ́n ti tẹ̀ lọ́dàá wọ́n ti fọn tí wọ́n ti yọ wẹ́pọ̀ ẹ̀ tó tóbi dára ẹjọ́ ẹwú agbẹ́ o tí ò bá mọ́ lágbẹ́ ò bá gùn irúgbẹ́ gbọ́dọ̀ gùn dáadáa ìmí wọ́n béèrè àgbò wọ́n wá fi kọ́lọ̀ sí wọ́n lè sọ pé àgbò dúdú ní òbọ̀lọ́jọ́ wọ́n lè sọ pé funfun kìnnìún ní o àwọn ẹyẹ ilé wọ́n bá fi sí lẹ́gbẹ̀ẹ́ kó lè jọyàn lójú àtòríṣi bí àgbò tó jọjú ẹ̀ẹ́dẹ̀gbọ́dọ̀ náà o ẹbá débẹ̀ iye tí wọ́n bá ti ń tà ní iye tí wọ́n bá ti pè fún yín ní kẹsàn ẹbá ti náà kò ní ṣiṣẹ́ mọ́ o màálù ẹbá ṣe rí èèyàn ní màálù dúdú màálù funfun ràkúnmí erin oríṣiríṣiríṣiríṣi báwọn ni so ẹ́rì pé oúnjẹ ó dé owó ó dé yóò láṣọ torí ọ̀pọ̀lọpọ̀ ní ó sọ pé aṣọ aṣọ ìgbọ̀n kan ó wà nínú bí a fi ṣètìtì ẹ́ aṣọ wáì ẹgbẹ́ wáì ti dẹ̀ ní ìbá ti fi máa dáadáa ọmọ yíyọ dáadáa ní ojú sókè ní afẹ́fí afẹ́gẹ́sì lọ́ra jí ní wáì tẹ́ mẹ́jẹ kó ní kọ́lọ̀ mi ò wáì ilé òtí ẹ̀mọ́ ọmọ sọ ni pé aṣọ àti fìlà kẹ́rẹ̀rẹ́ sí pẹ̀lú bàtà tó dáa pé tìtìyàn ẹgbà yóò sọ fún èèyàn torí pé odidi nǹkan odidi oore tẹ̀dẹ̀ wá àgbò tó tẹ́bá àgbò wúrúwúrú àgbò tó bá tóbi jù níbi ilé ẹjọ́ tí ń tẹ̀ràn yẹn ní kẹra iye tí wọ́n bá dẹ̀pẹ́ fún wọn gbogbo nǹkan bá wọ̀nyí kò sì ẹ̀já làbẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àpáàtà ẹ̀rí lọ ni wọ́n sá lọ bẹ̀ àwọn míì tí ò bá lọ di jálàbí oṣù mẹ́fà mẹ́fà wọn ọmọ tí ò mọ tí wọ́n ti ṣe wòlímà rẹ̀ tọmọ ẹ bá rí lè ka alìbàṣà tó ní ha alìkẹsọ tó ní yí alìdìmọ̀ tó ní ihu ihun afẹ́kẹ́ńtẹ́ náà tí náà wọ́n kà sí lẹ́nu afẹ́kẹ́sára náà tí náà wálé áfírí nǹkan kàmáà bá ti yá wọn kàn sọ fáwọn òbí ẹni ẹmọ múra wòlímà o ọmọ tí èsì ìlọ́dún kan lè kí ẹmúra wòlímà o bó sì lọ́dún kan jẹun o ó sá máa ń gbàdí olímọ̀ bá kú dẹ̀dẹ̀ wọ́n kọ wọn ní alìsìláàmì o là ń pè ní olímọ̀ aláwùdá olímọ̀ tí mú pé olímọ̀ aláwùdá ọláìkà ọláìkà aláwùdá mẹ́ra bìí wà ọláìkà ó mọ́lé mọ́fìlì ààdúgbẹ́ ooo bàríkà rẹ bàríkà rẹ òkè bàríkà òkè òsàn òtún ṣe wòlí máa bàríkà rẹ òkè fàtíà dáadáa èkè dáadáa èkè irọ́ ni ọmọ tí ò mọ̀ lọ́sẹ̀ a kó pàtí ẹgbù ẹgbá nígbà tó fi alìfìlàmì yóò ha lórí ẹ̀kà ń jọ yẹn ìlàíkà aláàrùdámi ràbí ìlàíkà ògbólé mọ́fẹ́lẹ́gún ẹbà mọ́ náwó náwó náwó ọmọ tí òmọ̀ṣẹ̀lẹ̀ náà ti tó ó dẹ̀ bá àwọn òbí tó ń kánjú tẹ́lẹ̀ torí pé àwọn òbí kan wà bẹ bá ń kọ́ ọmọ wọn kí ó ní àṣọ́mọ̀ yóò sì tó ṣe wòlímọ̀ látọdún ní àfà àwọn àbá ìpọn máa láìsí láwọn òbí bẹ́yìn ọmọ múra wòlímọ̀ àtòrò òbí bá àwọn èèyàn ṣe yẹ mo pa awú dáadáa ọ̀nà tí ó bá kó ń di kùránì yẹn tó ń kọ́ ìyẹn ọ̀nà kejì ni ó fi pawó òun ní ọ̀nà oyè wọ́n bá àwọn èèyàn joyè ní ìsìn ẹ̀kẹta wọn ó dá sàlátúlẹ̀ nínú àsàlátú náà wọ́n tún fáwọn obìnrin joyè àníra alásàlátú kamarudin níyà ẹ̀gbẹ́ kamarudin lórúkọ mi máa dájọ àsàlátúlẹ̀ ìjọ àsàlátú fi kamarudin níyà àyàn àmìrá ọ̀tún àmìrá òsì àmìrá iwájú àmìrá ẹ̀yìn ẹ̀ Ah, ẹgbẹ́ àyẹ́lá ìgbẹ̀ láyàn lẹ́yìn tàbá yàn mìíràn tàbẹ̀ wà yàn yasúnà yasúnà látàlátù ọ̀tún rẹ̀ òsù iwájú ẹ̀yìn ìyálóde àbúyàn ìyálóde lọ́tọ̀ ìyálóde àsàlátù náà ọdún ọdún tó ń bọ̀ ọdún tó tẹ̀lé ìyá àdínì ni ó jáde ọdún tó tẹ̀lé díẹ̀ díẹ̀ bí owó jáde ní orí gbogbo wọn ní ó pe àwọn èèyàn wa wá àwọn wá àwọn míì gan lè fún yàn lọ́nfẹ́ táùsùn wọn bá ti lówó sí ni ẹ̀rù yóò jọ wọn lójú so gbogbo àwọn nǹkan bá wọ̀n yìí àwọn èèyàn kọ́ àwọn èèyàn Kùránì torí pé wọ́n wò pé kò sówó ń bẹ̀ bẹ́ẹ̀ sì ni khayrukum man ta'allama al tá a ti kà níjẹta yìí ẹni tó lóore jù ní ilẹ̀ tó kọ́ Quran wà á lè lànà tó fi ń kọ́ àwọn tó bá bẹ̀rẹ̀ sí kọ́ èèyàn tó bá ní táǹkì ní alùpọ̀ náà à ẹ́ kánsán láyò bla pẹ̀tẹ̀ ọ̀rọ̀ kan tí ò lè gbó so ìdí nìyẹn ó ṣe pàtàkì fún wa látara bẹ́ẹ̀ àwọn mùmí Quran nígbà tá a bá Quran ìdàkejì ọ̀rọ̀ yẹn wá ní pé ọ̀pọ̀lọpọ̀ wa mùmí nínà òran àwọn tó ń kọ́ ọmọ ní kùránì lọ́wọ́ láti jókòó sí ìdí alkùránì tí a bá fọmọ wa sílé ẹ̀kọ́ a for apple b for boy b for dog c for eye f for for fork ẹ̀rí bẹ́yìn g for garden owó táàmà ná lórí ọmọ yẹn every month tàbí ní per term ìgbòmí wọ́n san 20,000 lórí a4 apple nìkan ní wọ́n san 20,000 term wọ́n tún wá ọmọ yẹn tó bá ń lọ wọ́n tì ní basket agbọ̀n wọ́n tì ní basket kan fún ya pẹ̀rẹ̀ yẹn basket onírọ́bà yẹn wọ́n á gbóúnjẹ sí kúlà wọ́n á kó bisikíìtì sí wá tó fún tíṣà lówó oríṣiríṣi aṣọ ẹ̀ ó tún ní bàtà ó ní ṣùgbọ́n lè kéwò wò ní tẹ́bá ní ní oṣù nílé kéwà kẹmọ́ 100 naira àwọn tí èèyàn tún ní 100 naira wọ́n ní ó dá tọ́mọ́ bá ń bọ̀ lójoojúmọ́ kó mọ́ mú 50 naira dání àwọn yóò ní ó lè láfààyàn wọ́n bẹ̀ ní kò ní wá mọ́ àwọn mí ò mọ́ wájú mọ́ nínú ọmọ bóyá ọmọ kan lè mú wá fújọ mẹ́ta tẹ́bá ní òkè owó tó kéré jù nàìjíríà sí 5 naira 5 naira lójoojúmọ́ káwọn ọmọ ẹ̀yẹmọ́ mú dání owó ní afá ẹ̀yẹ o lè ní àwọn èèyàn sọ̀tù tẹ́bá ní lóṣù is 1000 naira ní nígbó àmì ṣe ọmọ náà tó bá ń bọ̀ lè kí aṣọ játìjàtì ló máa wọ̀ aago mẹ́rin àbọ̀ nílé tó bẹ̀rẹ̀ aago márùn-ún àbọ̀ lọ́mọ yóò ṣẹ̀ kí ló dé wọ́n lọ lẹ́sìn rìn lẹ́sìn ní skul tọ́mọdé wà láti aago méjì àbàárọ̀ títí bí títí títí di tírì títí tú di tírì kò tún nílé wá lékí ṣẹ́yìn ọmọ pọ́pọ̀lọpọ̀ lẹ́sìn yẹn wọ́n mọ̀ mọ̀ dálẹ̀ láti lé àwọn ọmọ wa kó lékí ìyẹn dá mi lójú dáadáa gbàkan àwọn tíyà ni ó yẹ ká mọ̀ sí lẹ́sìn after school ebi ìjọba tún ní kẹ́ ẹ̀kọ́ wọn di jù ó tún ní lẹ́sìn ẹ̀rọ mọ̀ ẹ̀rọ ni wọ́n ń pa ní ìbá wọn lọ́wọ́ sí káwọn mọ́mọ́ bà lọ lékí onírọ̀lẹ́yìn agbárí ẹ̀mà tàbí wọ́n fẹ́ mékè sàmọ̀dì sẹ́wọ̀n pé lẹ́yìn tẹ́ ti sanwó skul tán ní private school ẹ̀ẹ́tù sẹ̀ sanwó lẹ́sìn yẹn lọ́tọ̀ ni wọ́n fi mékè owó owó lẹ́sìn tẹ́ wá ń san kò ní san fún lè tí ó ká nílé tí ó làwọn ọmọ lọ́wọ́ Ìpásìkò lẹ́sìn làwọn ọmọ yẹn lọ léèké, káwọn ní wọn ò ṣe lẹ́sìn yẹn táwọn ọmọ yẹn lọ léèké, owó tí wọ́n ń san fún lẹ́sìn yẹn wò lè san fàáfà léèké láyé. Àpá ọmọ rẹ̀ ilé ọmọ káàkiri, torí pé àpàtàkì Kùránì. Torí náà, àwọn tí ó mọ̀ ń kọ́ Kùránì yẹn, àwọn mùmìnì tó fẹ́ ké Kùránì yẹn, ta tí òórùn rẹ̀ dùn tí kí ni ìtọ́wò rẹ̀ dùn á náwó sí kátorí ké àpá àbábá ní kókọ́ wa ń Qur'an á nù á fún lówó dáadáa tí ó fi lè jókòó tọ́kàn rẹ̀ ó fi lè balẹ̀ tí ò fi ní sọ pé ẹmọ́bí ní òun wà lè tó ní àti ọ̀sẹ̀ kan mo lọ kó mo lọ gún ẹ̀gẹ́ àbí mo lọ ṣe tó bá ta bá ń fún lówó tọ́ọ̀dé friday tí òun fi lè ké yóò lọ oko yẹn yóò lọ supervise àwọn alágbàṣe tó fún ní iṣẹ́ ṣe láti lọ wò ó ṣe wọ́n ṣe gùn ṣe ìdájọ́ owó pẹ́ẹ́pẹ́ owó gidi adẹ̀mọ́ ta lọ rẹ tó ṣe lè tí ó nìyẹn hmm? a sì wọ ẹni báyìí tó kọ wa ń kùránì yá ìfẹ́ tó mọ kù á béèrè lọ àwọn tó mọ kùránì káàkiri sẹ́yìn mọ kùránì sí kò yẹ kó ṣe ṣèkàkùtà lálọ́ máa ta arábẹ́jọ àmì ṣòrẹ́ tó ń kẹ́kọ̀ọ́ àrùn níbi lànà bí sàlàyé nígbà tó ohun nǹkan bá dùn kí yóò máa fà mọ́ra yóò máa fà àwọn nǹkan mọ́ra gbogbo àwọn gbogbo àwọn nǹkan dáadáa ní òfẹ́ wá síbẹ̀ tó bá jẹ́ pé kùránì àwọn mọ̀lẹ́kà fúnra wọn mọ̀ wá sọ́dọ̀ wa inú wọn mọ̀ dùn wọn mọ̀ fi títí kùránì tàǹté àánú ọlọ́run ìkẹ́ rẹ̀ ó mọ̀ sọ̀kalẹ̀ sọ́dọ̀ wa tàbátí kùránì hmm? àwọn àǹfààní pọ̀ ní kò án kìké wọ́n ti sọ àwọn ọlá tó wà fún wọn ó máa sọ wájú ṣùgbọ́n ń ṣàlùwà ìnáàbì kí pé ń ké koran tiẹ̀ òórùn ẹ̀kan dùn ní tàbá débi àkànrí ni hmm, àjá àdéyàn bú ni torí pé ti nke kéèyàn òdínú ẹ̀ ń kéèyàn اللهم ربنا تقبل منا انك انت السميع العليم امين وتب علينا انك انت التواب الرحيم امين وهدنا ووفقنا الى الحق امين والى الطريق المستقيم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم صل على محمد امين وعلى ال محمد كما صليت على ال ابراهيم انك حميد مجيد امين اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ال ابراهيم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته